ìyàwó rẹ̀ ò ní wẹ̀ tó kun ìgbà tí màní yìí kò jáde lára tiẹ̀ ṣùgbọ́n ọkùnrin kò wọ́n wẹ̀ tiẹ̀ tí màní yìí bá jáde lára ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. náà nígbà tá à ń sin ìbòjú wo ìbéèrè wo ló ní ìṣẹ̀bẹ̀ láwọn nínú àwọn ìbéèrè tó ń bẹ́ńlẹ̀. Is it allowed for a widow woman to go to Hajj, market, and do special or in public uh, schools? Obìnrin kò sí pọ́ wà lásìkò ògbó. Wọ́n ti ń dà lọ́wọ́ sórí lọ àjù sórí lọ ọjà àbí tó bá tẹ̀jú ń ṣèjọba sórí lọ ẹnu sẹ́yìn. Kò gbọ́dọ̀ lọ. Nítorí pọ́n náà wọ́n bá pa láṣẹ kó jókòó lẹ́yìn ikú ọkọ rẹ̀ fún sùmẹ́rin àtijọ́ mẹ́wàá. Sùmẹ́rin àtijọ́ mẹ́wàá ó gbọ́dọ̀ tún lọ sí ibi iṣẹ́ tó lò ń ṣe ó sì gbọ́dọ̀ lọ sí hajj lásìkò yìí báyìí ó gbọ́dọ̀ lọ ọjà yóò jókòó sílé jíjókòó sílé yìí àwọn òfin kan rọ̀ mọ́ àwọn òfin yìí wọ́n ń pè ní al-ihdad yóò fi oge ṣíṣe lẹ̀ ọ̀ṣọ́ ṣíṣe yóò fi lẹ̀ à ń kún àtíkè à ń létí ró à ń wọṣọ oge yọ pàtì kò burúkọ wẹ̀ ṣùgbọ́n gbogbo oge yóò pàtì nígbà yẹn yóò sì jókòó lé jíjókòó lé yìí ní ìfẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nípa kú ọkọ rẹ̀ wọ́n máa ronú dáadáa tó pa wọ́n pọ̀ òun má ṣàfẹ́kù rẹ̀ ní ọlọ́nkọ́ bò ń kẹ́ kọ́ bò ń kẹ́ kí wá sí pé ńgbà yẹn báwa lọ ń lọ bí sẹ́ka ají àbọ̀ ń ọjà gbogbo ìjọ bá ní ra lọ́jà wọn bọ̀ ra yọ wọn bọ̀ ra wá kìí wọ lọ́lọ́jà títí tó sùmẹ́rin àtijọ́ mẹ́wàá yóò fi pé sùmẹ́rin àtijọ́ mẹ́wàá bá ti pé alihamudulilá tó bá fẹ́ ńgbà náà kò lè lọ́kọ̀ oṣù mẹ́rin àtijọ́ táwọn ń yẹn oṣù mẹ́rin oṣù ẹ̀sìn Islam pẹ̀lú ọjọ́ mẹ́wàá ètò January February ṣùgbọ́n al-Muharram Safar Rabi'ul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńlá fi kírò rẹ̀ ètò January February náà. náà eléyìí kan mọ́rọ̀ wà kí dàbí ẹ̀ wọ́n ní kí ni ẹ̀sìn fi kọ́ wa nípa dàláìlú kíkà àbí òkú sọ̀tún. kí lẹ́sìn fi kọ́ wa nípa òkú káàtì òkú gbogbo ara la mọ Islam ti kọ́ wa tó kú bá ti kú sátẹ̀tì lọ sí ni lọ lára ẹ̀yìn a ti wẹ̀ tán ká kírun sí lára láti mọ̀ pé táwọn akírun sókù lára àdúrà la máa ṣe sòṣùgbọ́n dàláìlù kéke kò sí nínú lànà ìta nàbì sallallahu alaihi wa tó fi kọ́ wa torí dàláìlù gan-an ń tó Al-Jazuli tó kọ Dalailu yóò lọ tó dáyé lẹ́yìn ikú anabi sallallahu alaihi wa sallam dábò wa sọ pé dábàá tí kìí Dalailu kan àti ìròlé kan olè wa ní bẹ́ẹ̀ náà tó jẹ́ pé ó dé lẹ́yìn ìgbà tẹ́sí Islam ti pé yàtọ̀ sí nìyẹn á rí i pé Dalailu kan ẹ bá gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ tó wà lẹ́lọ tako ìlànà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam bí ìtayọ ẹnu àlà lánàbì tayọ àlá rẹ̀ ànábì náà ló sì fi kọ́ wa tóní látọ̀kọ̀rọ̀ni kama ọ̀tọ̀rọ̀tì nasara ibn Maryam innama ana abdu faqulu abdullahi wa rasuluhu. ẹ má ròyìn mi lárúbọ ẹ bá wọn yahudi ẹ bá wọn nasara ẹ sì ròyìn ànábì Ìsá ọmọ Maryam lárúbọ ẹ rú ọ náà lè mí í ṣe. bẹ́ẹ̀ bá fẹ́ ròyìn mi ẹ máa pẹ́ ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run alhamdulilayi àwọn olùmọ́wá àwọn tó kọ̀wé rẹ̀ gẹ́gẹ́ nígbà dàlá tí wọ́n ń rẹ̀ lọ́kọ̀ọ̀kan kíkọ́ sọ́n báyìí báyìí àṣìṣe ńlá ni ọ̀tàkùn kùránà àti súnà ó kò sì ní bẹ́ẹ̀ ṣe nǹkan tí ọba lẹ́sìn jẹ ọlọ́dà kò lẹ́sìn jẹ tó bẹ́ẹ̀ bàbá bàbá ti máa ti pẹ́ ṣe máa ní wá ń ṣe tòṣùgbọ́n bá dé ti máa nǹkan míì tó fi hàn pé déyàn ti tẹ́lẹ̀ ọ̀dà èèyàn ni torí pé ẹ̀yin bàbá bàbá náà lẹ́ máa ń kọ́lọ̀ ti wá ní kíni adọ́run tọ́ pé ti máa láyé tó bá ti tó wá kú lórí wípé òdodo tó mà kò fi ṣiṣẹ́ àbámọ̀ àwọn máa pọ̀ ọ́ ọlọ́dà kò má ṣe mi pẹ̀lú yín lọ́kàn náà tó kúrò àbámọ̀ bámọ̀. náà ẹ̀yin wá gbọ́n náà nínú àwọn bíi tí ó wà níbí wọ́n ní ọ̀rọ̀ tó ní ti pẹ̀lú àbíkú àbí àkúdáyà ẹnìkan fọmọ náà ń tẹ́lẹ̀ wọ́n bá pàdé nílùú kan àtúntójọ bí kí ẹ dákun kí ẹ bá wà kà má lè fi ẹdùbẹ́ fún wa fẹ́. alhamdulilayi nínú òfin ọlọ́run ní tẹ́sán islam fi hàn wá onáà ní kó àkúdà kò sí gbogbo ẹni tó bá ti kú ti kú gbogbo ẹni tó bá ti ti kú ọ̀rọ̀ pé yọ padà wá kò ṣẹlẹ̀ ó tún ọlọ́run fi kú wọn ó fi sàmì nípa pé ọ̀pá wọn ó tún jí wọn di ní ayé ń bí kó tó dídọ̀ pé dàgbéyà gẹ́gẹ́ bí ètò ṣẹlẹ̀ nípa ẹni tó gbà ló kọjá tó sì bá pé gbogbo òlu ó ti dá horo para abẹ ti kú. قال أنا يحيي هذه الله بعد موتها ó ní báwo lọ́nà ọ̀bọ̀ ṣe dí àwọn eléyìí ò lẹ́yìn ikú wọn. فأماته الله مئة عام ثم بعثه ọlọ́run bá wá gba ẹ̀mí rẹ̀ ọgọ́rùn-ún ọdún ẹ̀yìn rẹ̀ lọ́lọ́run á dìde قال كم لبثت ọlọ́run níjọ́ mélòó ló lò قال لبثت يوما أو بعض يوم ìjọ kan àbí wákàtí díẹ̀ náà mọ̀kàn lò قال بل لبثت مئة عام kò rí bẹ́ẹ̀ ọgọ́rùn-ún ọdún ló ti lò báyìí ọlọ́run fẹ́ léyìn sànù àti gẹ́gẹ́ bí ètò ṣẹlẹ̀ sí àwọn ẹni tí wọ́n jáde ńlé wọn tí wọ́n kọ́ nítorí ìbẹ̀rù kú tọ́lọ̀ wọn bá pa wọn ikú náà wọ́n bẹ̀rù tọ́lọ̀ wọn bá sì wá pa wọn. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم orí àwọn ẹni tí wọ́n jáde ńlé wọn ni nígbà tí wọ́n lọ́nà ẹgbẹ̀rún wọ́n nítorí ìbẹ̀rù kú ọlọ́run bá sọ fún wọn pé kí kú tó jí wọn kó tó tún wọn. àbíbi Musa ti torí pé ẹni tí ó jogún rẹ̀ tọmọ kún ló yẹ kó o jogún rẹ̀ ń wò pé bàbá yẹn ò tètè kú ọwọ́ apá bàbá bàbá wọn á wọ òkú wọn lọ gbé ibòmí wọn lọ gbé sẹ́nu ọ̀nà ẹlòmíì ọ̀rọ̀ di pampa wọn fi wá bá nàbì Musa aleyhi salam nàbì Musa sọ fún wọn inna tàtà ti ọlọ́run sá jẹ́ náà dìde kọ́lọ́ tó pa. gbogbo irú àwọn ilé ìjọsìn lọ́rùn fi sàmì ṣùgbọ́n pé nìkan kú ó tún wá padà ẹnìkan kú wọ́n tún bá ń lé ẹnìkan kú saki wọ́n bá ń kìsì ẹnìkan kú ní kàfàǹtà wọ́n bá ń kó tòǹgòrà irọ́ gidi nínú òfin tó ń lọ táwa mọ̀ kò sí pé téèyàn kan bá kú yóò tún máa lọ gbé lù kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nítorí wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́kọ̀ọ́kọ́ lanu fún jọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah ẹni tó bá ti kú ti kú ó tún di jọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ bá rí tó kú tí wọ́n tún ní wọ́n rí ń bò mí pé wọ́n rí nǹkan kan ṣùgbọ́n kì tó kù wọ́n rí aṣẹ́gbọ́n ni wọ́n rí ó gbáwọ̀ rẹ̀ wọ̀ eléyìí ò sì jẹ́ nǹkan tuntun Ibn Taymiyyah rahimahullah nínú Majmu' al-Fatawa wọ́n kọ ìtàn púpọ̀ nípa arú rẹ̀ tó ṣẹlẹ̀ àṣetán ló máa ń dárú sẹ́yìn o kódà gan nínú àwọn oríṣiríṣi táwọn náà láwọn rírí oníkébi kéèyàn kú ní ti káwọn ọmọ rẹ̀ wá lọ sí sáré rẹ̀ ẹ̀yìn rẹ̀ ń dàrú nǹkankan bó ní ká sọ̀rọ̀ nǹkankan ó lè ní kí wọ́n padà wá lọ́la wọ́n gbóhùn rẹ̀ àṣetán yọ ọmọ sọ̀rọ̀ bí rẹ̀ wọn padà lọ́la wọn wà bá lẹ́tà lórí tàrí àlàyé bí wọ́n ṣe ṣe. débi bíbélì tèmi àti gbogbo lẹ́tà bẹ́ẹ̀ tẹ́ bá rí ẹmu wa fún mi máa sọ fún yín bó ti ṣe jẹ́pá ṣètánì lọ́kọ́. irú rẹ̀ ti tẹ̀lẹ̀ débi pé àwọn ti mọ bá ṣètánì ti máa kọ̀wé. tòótórí délé ìyá ṣètánì ẹ̀ inú ti rí ìgbàgbọ́ Yorùbá lé léyìn ìgbàgbọ́ Yorùbá lé léyìn mùsùlùmí làwa yàtọ̀ sí pé a jẹ́ yorùbá yorùbá mùsùlùmí wọ́n yàtọ̀ sí yorùbá kèfèrí so mùsùlùmí tó jẹ́ yorùbá ìgbàgbọ́ islam ìwọ ń lò má má bá wọn wí tí kèfèrí tún sọ má lẹ́yìn tí wọ́n ti jẹ́ mùsùlùmí ẹ rí i pé àwọn ẹni tí ń sọ̀rọ̀ eléyìí náà àwọn náà ipa àpékọ̀ dáhùn ọwọ́lé kọ̀ wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni à ebi lè rẹ̀ lọ́wọ́ kọ́ wọlé kọ́ padà yàrá rẹ̀ kí lẹ bá sọ̀rọ̀ títí ọ̀daràn àṣetọ́ni lásán ni torí ẹ ìgbàgbọ́ tí yorùbá níyùn kìí ṣe nǹkan tuntun bẹ́ẹ̀ lọ wà lọ́dọ̀ àwọn ọ̀ṣẹ̀bọ sẹ́mi pípìlẹ̀ àwọn yorùbá ọ̀ṣẹ̀bọ ni wọ́n ìgbò ní islam dé sí yorùbá àkọ́kọ́ ẹ̀kọ́ yorùbá àkọ́kọ́ ti ń kí islam tó dé gbàtẹ́ tó gba islam gba islam lábẹ̀rẹ̀ sí ní ríga àti ah, nǹkan yóò da àti nǹkan yóò da àti nǹkan yóò da ẹ̀yọ́ náà ìgbàgbọ́ pé kí nìkan àkúdà wà ìgbàgbọ́ tí ọ̀dà ni. ó ti wà nù gbàgbọ́ àwọn ọ̀sẹ̀bọ látàrí tó pẹ́ bẹ́ẹ̀ bá ń máa nu síra bẹ́ẹ̀ ń kà ẹ̀rì tí wọ́n ń pè ó ti wà nù bàbá àwọn ẹrú àwọn hinda yìí jọ̀n àwọn parisa àwọn bòdíyà gbogbo ẹ̀fẹ́ náà àwọn akídà àwọn ọ̀daràn yẹn. kọ́dà wọ́n tún gbàgbọ́ wípé tí yẹn bá dín yẹn rí tó bá kú yóò padà wáyé láwòrán tó dà tó bá dín yẹn bú yóò padà wáyé láwòrán nǹkan bú. ẹ sì pé náà ní ṣe yorùbá tó ń pè tó ń bá tún pọ́n yín wá òun ní ti tẹ́ lébùrà bíríkìlì àlọ́mọ́sí àbí òye kò ní tó ayé wa èyí tó ń ṣe náà ni tó torí ẹ àkúdà kankan yẹn kò sí nínú gbàgbọ́ mùsùlùmí àti gbọ́dọ̀ fi sórí tiwa torí ẹ ìtẹ̀mí kan náà ni tètè ṣe dáadáa kó tó dàbà mà. alhamdulilayi kọ́ńtà kọ́ba ní sẹ́yìn àwọn tó tó rọ̀ lẹ́sàn-án wọ́n ní bóyá àwọn tó jẹ́ bí orogún àkídà àwọn kan lè kó sí tó lè bà wá lákìídà jẹ́ pàápàá jùlọ wọ́n níbi ẹtún bá ṣàlàyé kó jẹ́bi ìtànìjí fáwọn ọ̀dọ́ nípa tẹ̀sífìr pé sísọ nípa àwọn bíi shahid hasan al-banna sayid okutub ibn hajar al-asqalani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa àwọn pípé wọn ní kéfì bí àti òkèèjọ. alhamdulilayi eléyìí nǹkan fúnra ara rẹ̀ ń bùkátà dánilẹ́kọ̀ọ́ mi pé àtòjì jẹ́ al-aqidatu sahiha. ما لا يدرك كله لا يدرك جله كي يجيك ويونا توم في صنع ونعني كما كي ينكي في يوبرو نتولي في المسلمين كفري كل يوبرو هو أنه حديث عن نبي محمد صلى الله عليه وآله وسلم إذا قال المسلم لأخيه المسلم يا كافر فقد باء به أحدهما tí mùsùlùmí bá pe ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé wọ́n kèfèrí yìí ọ̀kan náà méjèèjì ó rọ ẹ̀wù rẹ̀ ẹni tá a pè ní kèfèrí ọ̀gá jẹ́ kèfèrí ẹni tó wí pé kèfèrí lèèyàn di kèfèrí o torí délé a gbọ́dọ̀ ṣọ́ra káwọn ajẹ́ pé adìjẹ̀mátò tẹ̀fíìr bí àwọn kàwárì gbogbo ẹ̀sẹ̀ tí a ti tẹ̀ kèfèrí náà ni kèfèrí náà ni á kèé sí lànà anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa àwọn àgbà tó ń sàlàyé nu síra lóríṣiríṣi nípa pé bóyá àkéédàtú Sayyid Qutb pé kí ni kí ni ìgbàgbọ́ Sayyid Qutb ètò pé dágbà lérò ní wọn fẹ́ pé kéfè ṣùgbọ́n dáfẹ́ sàlàyé báwọn èèyàn ní kékeré àwọn àṣìṣe tó ṣe eléyìí ti ṣe nǹkan tuntun ní Islam gbogbo àwọn olùmọ̀ náà ti kú ẹ̀rí kan ọmọ sàlàyé pé ó ṣe dáadáa ń bí ó kù díẹ̀ káàtó ń bí ó ṣe dáadáa bí ó kù díẹ̀ káàtó ń bí. Al-Hafiz Ibn Hajar rahimahullah tani òpèrú rẹ̀ kéfèé yìí kí wọ́n lè gbá lẹ́nu dànù kí gbogbo èèyàn wọ́ dànù. àwọn olùmọ̀tí wa wọ́n dúró déédéé ọ̀kan náà olùkọ́ wa Sheikh Abdullah Al-Ghunayman hafidhahullah wọ́n jẹ́ olórí agbẹ̀bí tó ti ń kọ́ nípa al-aqida tawhid ní kulliyat ad-da'wa àbí ní dirasat al-ulya gbangba náà ní jamiu islamiyya wọn ka fathul bari ibn hajar wọn rí i pé alhafiz ibn hajar láwọn àyè ibì kan wọn sàwọn àṣìṣe nípa àwọn ọ̀sìkáàt tó wá nínú àwọn hadith wọn ti ṣe tàwíìlì rẹ pàápàá kìtàbù tawhid tó wà nù sahih bukhari sẹ́rùkù rẹ̀ kọ̀ bá ti alùsùn nàmú tán afa wa sì wọ́n sì tún sẹ́rù ìdábò tòhídì yìí ṣe wọ́n ti nù mùjálàdì méjì wọ́n sì ṣàfihàn bíi ti hafiz ti ṣàṣìṣe wọn ò sì fi ibìkan pé ń kẹfẹ́ bùrọ̀mà pè yàn kẹfẹ́ ẹni tí wọ́n pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n kẹfẹ́ olódò burúkú ni wọ́n bí Sheikh Ibn Baz rahimahullah wọ́n bí wọ́n léèrè kékeré lẹ́fẹ́ sọ nípa Ibn Hajar àti al-Imam an-Nawawi rahimahumullah ta'ala ẹlòmídàá dábàá pé Nawawi ní ìmáàmù yóò ti fẹ́ já ìdí rẹ̀ dànù pé ẹ pè ní ìmáàmù ìmáàmù báwo ah, ètò wọn bá wá jẹ́ ìmáàmù ṣé irú rẹ̀ wọ́n wàá pè ní ìmáàmù wọ́n ló tó burúkú tó lẹ́ pé lámà àdàlẹ́ kẹ́mínà ẹ̀rọ. àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ńláńláńlá ọwọ́ adigun wọn pè wọ́n ní ìmáàmù ẹ dákúta ni ẹ̀sà ti ṣe kò sẹ́ni tí ẹ̀sà ti ṣe tunu ẹ̀ fi Sheikh Ibn Baz rahimahullah fi ta alimami Nawawi alimami Ibn Hajar kí wọ́n ní subhanallah àwọn ilé wọn ti fẹ́fẹ́ sí na gidigidi ọlọ́run ti fàlùbáríkà sínú ìyànjú wọn àwọn àtìsí wọn tí wọ́n ṣe lẹ́gbẹ̀ẹ́ dáadáa tí wọ́n ṣe kakọ́ tọ́ra sí ní filbaha ó dàgẹ́ bí ẹ̀ka kan omi kan nínú òkun tontori de eléyìí wọn làwọn tọrọ àwọn olùmọ̀tí wa nù kán sọnù kó wàá là wa ẹnìkan kan dìde lónìí ọkàn máa pé gbogbo àtúndì dìdìrín mi tó kó fẹsọ̀lù bá rí tó lọ jóná tíra bíi ìdí mẹ́la sẹ́mi ń ṣe àlàyé sọ hẹ́ẹ̀ Bukhari ó sì lọ jóná sẹ́nu Sahihi Muslim ti ìmáàmù Nawawi ó jóná sẹ́nu pé ọdẹ orí nù àbí ìsọdẹ orí ah, ọlọ́dọ̀kùnrin jọba wájà torí délé ọjọ́ bó ti jẹ́ ń bẹ àwọn àmọ́ ń gbà míì náà ẹ̀yin lẹ máa fà táwọn ọmọ ti ń tayọ ẹnu àlá fi máa tayọ ẹnu àlá torí lápẹjù ẹnìsìn nínú béèrè ẹka pé ẹṣẹhìn Hasan al-Banna ṣé mo pé nu súnà ń ìgbẹ́ nìkan ṣẹhìn ọlọ́ọ̀lọ́mọ ṣùhádáwó ọlọ́ọ̀nìkan lọ́mọ ṣùhádáwó torí ẹlẹ́sìn nínú Sahih Bukhari báwọn la yuqalu lirrajuli shahid wọn kì í pè yẹn sẹ́yìn tó tó fìgbà tẹ̀ ti dé rẹ̀ àlùjáná fún un ẹ̀wọ̀n ẹni tó kú lójú ogun dáhùn yẹn pé ah, ọlọ́ntẹ́ ọgbà ṣẹ̀yìn ṣẹ̀yìn anábìrin ṣẹ̀yìn ìdùbà ọ̀ ní tó jí lójú ogun bóyá ní ó ti ṣe lẹ́yìn ní ọ̀gbìn ìdàlùkù yá mọ̀. nítorí ti eléyìí àwa náà á jẹun tó dúró balance tẹ́lá ti ní balance àní instigate àwọn èèyàn láti máa wí táwọn náà fẹ́ sọ. àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn ọmọ sẹ́ńlá gbọ́ yìí tó takò ti àwọn alùsùnà sẹ́ńsìn fìrà àwọn alùsùnà yẹn wọ́n nídìí láti padà sílé jó. torí pé ńgbà míì àìkẹ́kọ̀ọ́ dójú àmì ìní máa ń fa kí wàá lọ ọmọ ṣẹlẹ̀. àwọn nǹkan tí ò tó nǹkan á wò wọ́n ma torí pé tí wọ́n ti pín gbogbo orú àwọn olùmọ̀ wa ní kèfèrí wọ́n dájú pé nìkan ò ní sẹ́kùn rúurú ìjọ ọmọ wo mùsùlùmí àbí òye àwọn olùmọ̀ ńlá ńlá tí kálukú jẹ́rìí fún lágbàlá ayé o tí wọ́n bá ti pè wọ́n kébè ẹ̀dàkùtà ló kù sakini ìtìtì òní pé kébè sọ́wà ara rẹ̀ nìkan ni ó rí pé iye ẹ̀sọ́ nìkan mùsùlùmí tó ṣẹ́kù ẹ̀dàkùtà wáyé kó nìkan nìkan ni mùsùlùmí tó ṣẹ́kù òkúta bá islam àbí ọba òkúta bá torí délé islam ń fẹ́ ká kẹ́kọ̀ọ́ ń fẹ́ ká mọ̀ kìí ṣe ipe káta jẹni tó jẹ pé àwọn ẹni tẹ́sí ń gba lọ́dọ̀ wọn àwọn eléyìí ń ara wọn ọ̀mọ kí kìí mà ni wọ́n kọ́ débi tí wọ́n ti ń débi káwọn pé gbogbo ayé kébè ni ideology yẹn ó sì wá láti Egypt ni ideology jamaatu hijra àti Egypt ló ti wá kọ́ wa torí di ká ṣọ́ra o lọ́dọ̀ ahlu sunnati wal jamaa man ra'a kafiran falam yukaffirhu fahuwa kafir ẹtú bá rí kébìrì tí ó pé kébìrì kébìrì lónà síbẹ̀síbẹ̀ idha qala al-muslimu li akhihi al-muslimi ya kafir faqad ba'a bihi ahaduhuma tí mùsùlùmí bá wá sọ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kékeré ni ọ yóò o ẹni tó pè o torí di eléyìí obìnrin wa pé ẹlẹgẹ́ nǹkan kìtìkìtì ní ìpènyàn kébè torí ẹ ọ̀kan náà olùmọ́wá Sheikh Abdul Muhsin Al-Abbad hafizahullah wọ́n ní nǹkan méjì láyé ìyá mọ̀mọ́ bí àwọn léèrè anikeni wọ́n ní ọ̀rọ̀ à ń pènyàn kébè àtọ̀rọ̀ akọ̀bìnrin lẹ̀ gbogbo ẹlẹgẹ́ nǹkan nítorí pé ọ̀rọ̀ pípéyàn kébè rẹ̀ owó ti léwu tó kò rí kèfèrí tó pé kèfèrí òdi kèfèrí kò bá sì pé mùsùlùmí kèfèrí ìwọ́di kèfèrí. ọ̀rọ̀ akófin nílẹ̀ wọ́n ti fi sàwàdà bí ẹ̀ má fi sàwàdà yóò dò tọ́ torí ẹ̀ dàpọ̀ ẹ̀ má fi àwọn léèrè nǹkan méjì àwọn olùmọ̀ọ́ àgbà mi ò ní Mẹdínà lónìí àwọn náà ní mẹ́jọ wọ́n ní ẹ̀ má fi àwọn léèrè ẹ̀ wá ara ọmọ kínkìn kan tó dé pé wọn ọmọ bíi tí kí ó sí nítawọn ti ń ṣe báàrí mi ẹ̀ dàpọ̀ ètè islam náà wà lọ ètè islam kódà bí yẹn ń sá ti ṣe kò sí nínú pé mo fẹ́ tún ṣe kí n kọ́kọ́ pè é kèfèrí náà kódà kó ṣe pé tó ṣe nǹkan yóò gbé lọ sí di kèfèrí ẹ ṣàlàyé fún ọ lè má mà tò tí ọba mà tẹ ṣàlàyé fún sẹmọ kí ọ padà àmọ́ ní mo ọmọ ní táàtì máa ṣe náà nù lẹ́yìn tó ṣe ọmọ tó lọ jà rẹ yẹ ìgbà náà ni ó tó di kèfèrí tẹ́ ẹ bá di kèfèrí ẹ mọ̀ kí lábẹ́ òfin ọlọ́ wọ́n ra mú mi sẹ́yìn wá lè dára mú torí ẹ̀ ló fi jẹ́ pé òfin ọlọ́run níbi tó máa ń òfin ọlọ́run ìwọ kọ́ ń yẹn kébì yóò gbé lọ ilé ẹjọ́ ni tí ọba wá sílé ẹjọ́ àwọn jàmá mùsùlùmí àwọn àpá ńláńláńlá lò àwọn péjọ pé ntí lágbájá òfin ìyàwó rẹ̀ kó padà lé bàbá rẹ̀ ẹ gbọ́dọ̀ jọ ọ̀rọ̀ mọ mí ìfẹ́ mọ gbogbo tí mùsùlùmí máa bá mùsùlùmí ṣe má bàa dé sẹmọ pé ìrìn náà tó ń yà kí wọ́n á ti pé wọn nìkan kan lágbólé yín tẹ́nìkan ọ̀mọ́ gán bẹ̀ lọ́wọ́ àkókò yẹn nìkan kébè ìwọ́ bíi ta ni. ìjọba tó lọ fẹ́ ọmọkùnrin àwọn ọmọ ẹ̀sán rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ó ti ti kádàrún bíi ìbéèrè méjì àti mẹ́ta inshallah àwọn tó kù á sọ fún nọ́mbà àwọn sọ́ọ́dì wọn tó kù ń bíi níbà ń pẹ̀lú àtúkò ọlọ́run tó fún gbọ́ alẹ́ fún rẹ̀. wọ́n náà fẹ́ kí sheik bá wọn tàn mọ́lẹ̀ sí kí lọ́ọ́ yẹ kọjá jẹ́ ọkùnrin mùsùlùmí nípa irúfẹ́ òṣèlú tó wà ń tà lọ́ọ́lọ́ tàbí tá ń lo nàìjíríà báyìí. alhamdulilayi òsínmọ́lẹ̀ kan ju igbe democracy kìí ṣe islam. dáhùn kí democracy làwọn àgbẹ̀ kìí ṣe ẹ dáhùn láti òtúrúkọ islam ọ̀hún democracy ọ̀tọ̀ nínú islam ìnìlẹ hukmu illa lillah ìdájọ́ ìtẹtẹ nìkan àbọlọ nínú democracy ìjọba àwọn èèyàn báwọn èèyàn gbọ́wọ́ àwọn èèyàn àwọn náà ni wọ́n máa ṣòfin fúnra wọn tòṣẹ́ ti mọ̀ pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin ẹ̀rí pé oríṣiríṣi ni ẹlòmíì tẹ kápẹ́ntà ló ṣe kó tó kó lu wọn lọ Àbújá ẹlòmíì bricklayer ni ẹlòmíì lọ́ọ̀yà ni ẹlòmíì mẹ́kò ni so gbogbo wọn báwọn ni wọ́n pa ọ̀pọ̀ ni wọ́n mọ̀ pé àwọn ń ṣòfin wa man ahsanu min Allahi hukman li qawmin yuqinun alọ́dájọ́ ọlọ́ọ̀lọ́ nídàájọ́ fáwọn ẹni tó ní àmàdájọ́ kò sí ìdí nìyí tó fi jẹ́ pé democracy ẹnìkan nínú ẹni tó mú wa ò pè ní islam bóòlù àwa tó gbé wa bóòlù wa pè ní islam anti islam is islam nítorí pé ní islam a gbọ́dọ̀ fi dájú ẹlòmíì tó yàtọ̀ sọ́nà ṣiṣẹ́ ọlọ́ni afa hukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun. olùmọ́wá sheikh muhammad ibn ibrahim mufti saudiya nínú tíra àwọn tó ń kọ hukmu tahkim al wọ́n ní tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ ọlọ́yìn ẹ rí i pé ọ̀nà méjì lọ́nà ń pẹ́ àwọn ìdájọ́ sí. ó ní afaḥukmal jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun. inú kí ìdájọ́ jẹ́ hukmullah àbí kó jẹ́ hukmal jahiliyya. inú jẹ́ tọ́lọ́ àbí kó jẹ́ tòdí dúdú. tí tọ́lọ́ là ń fẹ́ ni àbí tòdí dúdú. ọ̀dájú pé tọ́lọ́ lọ fẹ́ ìbàjẹ́ ni wọ́n máa lé lórí wa ma bunya ala al-batili la yakunu illa batila gbogbo sẹ́mẹ́sì máa lórí ìbàjẹ́ kò lè jẹ́ nǹkan kan ju ìbàjẹ́ lọ eléyìí jẹ́ ti democracy tí wọ́n ṣe ṣùgbọ́n tẹ bá wá béèrè lọ́nà mi ìhà wo ló ká kọ sẹ́ni tí máa ń dupò òṣèlú tiwa ni pé àwọn ò ní encourage rẹ̀ àní encourage rẹ̀ torí kọ́ mọ́tà bí gbàtà ẹ̀ ńkọ́rẹ́jì ẹ̀ láti ṣe ńtọ́ta kò sọ́nà àti ní ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ kankan láti tẹ̀lé nítorí kọ́ mọ́tà pé àwa pẹ̀lú rẹ̀ lájọ ọrọ̀ ẹrú ẹsẹ̀ rẹ̀ tó bá ti jọ́gbìn ní àlùkìyà ẹnìkan wá sọ pé tába ti báyẹn bẹ́ẹ̀ ṣe wí yẹn ògèdè kẹfẹ́rẹ́ yóò mọ̀ sí dájọ́ wa àwọn mùsùlùmí ò ní lọ gbẹ̀tọ́ wa láti jọ́ tí mùsùlùmí ti ń lọ ẹ̀fẹ̀tọ́ mẹ́ta àwọn ìdínú táwọn òfin ní encourage àbẹ́ntí máa lọ sí ńlọ́mà tó bá débẹ̀ ńlọ́mà torí pé àti ìrẹ́ nìkan ní ìsìn tó dínkù òṣèlú tó wá débẹ̀ tó ṣe Islam kódà gan alágbọ̀nlẹ̀ haúsá àwọn tí wọ́n gba kù tí wọ́n fi kéde ṣẹ̀ríà wọ́n kéde rẹ̀ ni láti tún fi gé nǹkan mi ọ̀padà hàn so wọ́n kéde rẹ̀ láti fi gé ní political eh, gain ni wọ́n sì ti padà rí ọ̀padà hàn nítorí de eléyìí báyìí ló ti jẹ́ pé ká máa gbìyànjú níta lè ti pọ̀ níta lè ti pọ̀ ṣùgbọ́n àbẹ̀ ṣe torí báwa gan fúnra wa à nígbàgbọ́ tó pọ̀ sẹ́sìn wa nísìnyí nírúurú yìí àwọn àgbààgbà àwọn olùmọ̀ ńláńlá nírúurú yìí a lè ní Muslim Supreme Council tẹ́lẹ̀ kó gbogbo ńdọ́jẹ́ mẹ́tò mùsùlùmí kọ́ máa gbé wá bá wọn wọ́n máa darí ètò Islam tí gbogbo nǹkan máa lọ déédéé ètò alágbára òjò bá lọ àá sì máa gbélé ayé rí yóò sì jẹ́ kó fi ọlọ́run á lò níwọ̀n bàbá àti lè lò irú eléyìí bàbá lè ṣe bẹ́ẹ̀ so àmọ́ níbi politics tí wọ́n ń ṣe bó ti ṣe rí yìí politics bẹ́ẹ̀ bàbá ẹgbẹ́ wa bẹ́ẹ̀ bàbá ẹ pa bẹ́ẹ̀ bá ti bá ẹ kú ọmọ rẹ̀ sòdú ọ̀dà ẹ̀ tó ti jẹ́ pé wọ́n ní débẹ̀ kí wọ́n ti sẹ́gbẹ́ mẹ̀kúnnù torí délé mùsùlùmí ọgbọ́dọ̀ sọ ẹ̀sìn rẹ̀ má gbẹ̀sìn rẹ̀ lọ síbi tí wọ́n ti bàjẹ́ politics tó ṣe pé wọ́n tó máa lọ wọ́n ti múlẹ̀ èèyàn gbé pé omi kọ́ máa mú nígbà tí èèyàn tó ń jẹkújẹ ipe torí pé tó bá dalẹ̀ ńkọ́ lọ́ba alẹ̀ lọ tó mùsùlùmí yẹ kọ́ yẹra fún gbogbo orun àwọn politics burúkú wọ̀nyẹn torí délé ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ wọ́n wá ní tàbá wá rí mùsùlùmí tó gbà pọ̀ tàbí rí kébìrì tó gbà pòtì pẹ̀lú tẹ̀sí sọ fún wa yìí kí wọ́n á lè kà sí. inṣàlá à ń bẹ náà kọ́mọ́ burú tẹ́ bá lọ dìbò fún mùsùlùmí à ń bẹ náà kọ́mọ́ burú torí pàtó màá pé tó bá débẹ̀ kò ní rúfin ọlọ́ǹkan lò torí ẹ̀ láti pé à ń bẹ náà burú torí pé a lè fi mùsùlùmí wé kébìrì tòtí fún àwọn méjèèjì ò ní lè lòfin ọlọ́ǹkan àmọ́ tí mùsùlùmí bá débẹ̀ yóò sì tẹ́ pẹ́rẹ́ yàtọ̀ sí kọjá pé gbègbèrè náà la rántí ná tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀ mùsùlùmí gbàgbọ́ tí gbègbèrè gbàgbọ́ tí ẹ máa ń ṣe ìrànlọ́wọ́ tí gbègbèrè fi jọ̀gà lẹ́yìn lórí o ẹran mùsùlùmí lọ pẹ̀lú tẹ́ bá lágbára kẹ́ máa fàdó àràn lọ́wọ́ kọ́ mọ́ wulẹ̀ wá jọ̀dà àràn bó nàbàdì bẹ̀ nà. jọ́sọ̀ gbọ̀ngàn ọ̀sẹ̀ yìí. aya méjì kan àbí aya kàtàlá àdéhùn kan lẹ́nu ẹ̀dùn sàlàyé ọ̀rọ̀ pé ọlọ́sùn bá náà tàn án sọ pé lẹ́yìn sẹ́ka mísìlì iṣẹ́ òwò ọwọ́ sẹ́mi àwọn ni pé kò sí tó dàbí ọlọ́run jọlá òun lọ bọ́ọ̀lù góòlù rí àdìsá náà muhammad kẹ́lẹ́ sọ pé ara rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe abu abi ifada baga la ni aya qurani ati riwaya الحمد لله ليس كمثله شيء وهو السميع البصير باني ليس كمثله شيء أو الموى مصيبي رد على المشبهة وهو السميع البصير رد على المعطلات igbe kò sí nǹkan kan tó dàbí ọlọ́run èsì ọ̀rọ̀ ń bẹ́ńbẹ́ àwọn ẹni tí ń fọlọ́run jọ ẹ̀dá rẹ̀ wa huwa as-sami'ul basir olùgbọ́ olórí ni èsì ọ̀rọ̀ ń bẹ́ńbẹ́ fún àwọn ẹni tó ṣe wípé wọ́n fi ẹ̀yìn ìròyìn ọlọ́run tì wípé wọn ò ní tùmọ̀. hadith tó wá ní inna Allaha khalaqa Adama. على صورته. wọ́n lọ ń dá nàbí ádámà lórí àwòrán rẹ̀ tí ọ̀tá kó àyà yẹn kọ́tá kó nítorí pé ọlọ́run dá nàbí ádámà lórí àwòrán rẹ̀ ta ni ẹni náà tọ́da tí àwòrán ádámà jọ talẹ́ni tọ́lọ̀ ń fi dídá nàbí ádámà jọ àwòrán rẹ̀ rẹ̀yìn tọ́lọ̀ ni àbẹ̀yàn tó ìyapọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ wa sẹ́wọ̀n pé Islam dáa pọ̀ lọ́dọ̀ àwọn kiri ó wọ́n lọ tún dá lórí àwòrán ara rẹ̀ àwọn àwọn ò ní fíkì òfin dè lọ́dọ̀ àwọn mùsùlùmí àlùfọ́kù òfin dè ó bí àwọn àlàyé tí ń bọ̀ yìí. àkọ́kọ́ ni pé ó jẹ́ anabi adama lórí àwòrán rẹ̀ tó yẹ àbí bùkátà wádìí. àdúrógbó nù òfin ṣẹ̀ríà wọ́n ní tí nọ́ọ̀sù kan bá wá tá a gbọ́ yé láì mọ sábàbí tó mu wá. adẹ́pẹ́ al-ibratu bi umumi al-lafzi la bi khususi as-sabab ṣùgbọ́n tí nọ́ọ̀sì kan bá wá dáàlì kọ́ yí láì máa sábàbí rẹ̀ ajẹ́ pé al-ibratu bi khususi as-sababi la bi umumi al-lafz bẹ́ẹ̀ làdìsí ìfẹ́ jọ. sábàbí àdìsí yìí gẹ́gẹ́ bó ti wá nínú àwọn tíra hadith onígbà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọn kọjá lọ́jọ́ kan wọn rẹ́ nìkan ti lu ẹrúkùnrin rẹ̀ ìgbàlejì anabi sọlá àti làwọn adúró pé à ah, ń gbàlejì ó ń lu báyìí sọọmọ yìí pé inna Allaha khalaqa Adama ala surati sọọmọ kó àwòrán rẹ̀ gan orí irú àwòrán rẹ̀ lọ́lọ́ ń dá nàbí Adama ó sì ń gbàlejì báyìí ẹnì kó lọ́n dáadáa ìyẹn bíi tiẹ̀ lò náà. sígbà tí tó ń kó yìí ti dáa ti daa so tafsiri kan yìí adékòye al-ibratu bi ṣe sẹ́bẹ̀bí la ọmọ mi lafz tafsiri kejì onígbé. إن الله خلق آدم على صورته أي إن الله خلق adama. على صورته أي على صورة آدم قلنا أنت نبي آدم لولا ونا آدم olùmọ̀ọ́lùgbà tòhìn wọn ni káà ìpìlẹ̀ tètè pé torí lẹ́yìn kò ní ìtumọ̀ kankan kó lọ́n da lórí àwòrán ara rẹ̀ ọlọ́n da ádámà lórí àwòrán ádámà wọ́n ní kò mú nǹkan ọ̀dà tó bá pé ìtumọ̀ kẹta inna Allaha khalaqa Adama ala suratihi ay ala suratillah. bọ́lọ̀ dáná bí ádámà lórí àwòrán ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ti sọ pé laysa kamithlihi shay'un nǹkan kan dàbí rẹ̀. wa huwa as-sami'ul basir olùgbọ́ olórí ni. wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé ó dá ádámà lórí àwòrán ara rẹ̀ ló dàwòrán ọlọ́run ó ṣe ádámù lẹ́ni máa ń gbọ́rọ̀ ọlọ́run náà ń gbọ́ ó ṣe ádámù lẹ́ni ń ríran ọlọ́run náà rí ó ṣe ádámù lẹ́ni tó mà ọlọ́run náà mà lágbọ́n abẹ yẹn ti gbé lẹ́yìn tẹ̀kẹ́mẹ́tìlì yìí ṣe tí rírí tọ́lọ̀ yàtọ̀ ìmọ̀ tí ó dàbí ìmọ̀ ìmọ̀ tọ́lọ̀ yàtọ̀ torí ẹ̀ adẹ́pẹ́ tuma rẹ̀ bákan méjì yẹn ọlọ́run dá anábì ádámà lórí àwòrán ẹrú rẹ̀ tó lù yìí ọlọ́run dá anábì ádámà lórí àwòrán ọlọ́run nípa kó náà ń gbọ́ bọ́lọ̀ ń ń gbọ́ nǹkan gbígbọ́ tọ́lọ́run kò sí òun náà rí bọ́lá ń ṣe rí ṣùgbọ́n rírí tọ́lọ̀ kò sí ń tọ́jọ́ òun náà mà bọ́lá ń ṣe mà ṣùgbọ́n ìmá tọ́lọ̀ kò sí ń tọ́jọ́ ọjọ́ ìbò ti ṣe jẹ. torí rẹ̀ àní kọ́nà olùgbọ́rọ̀ àti ní pé ọlọ́run olùríran á sọ pé ọlọ́run olùrí olùgbọ́ torí gbígbóyún ọ̀pẹ̀ kọjá ọ̀rọ̀ àwa olùgbọ́rọ̀ làwa hàn kí n ti gbogbo nǹkan là ń gbọ́ àmọ́ náà olùgbọ́ lẹ́yìn ọlọ́run ran ẹ̀yẹn tí bí o bá sí ìran wa lè rí tiwa ṣùgbọ́n olùrí lọ́lọ́ tó ilé ìjẹ́bù sì jẹ́. alhamdulilah àwọn a yí dúpẹ́ lọ́dọ̀ náà ọba àlejò ọlá ọlọ́run tó sínú ọ̀rùn fún wa pé ká gbèrò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí àádọ́fẹ́ fún àwọn tòtòrò wa wọn fi lépọ̀ náà wọn lẹ̀ ọlọ́run kó jọjà rẹ̀ èyí tó ga jù nínú àjọ àti àlè títọ́ mọ̀ yẹ́ ni ẹ̀ka náà bá Muhammad ti fi kọ́ wa à ń sọ fún yín pé jọ̀dọ̀ kún ọ̀tọ̀ ọ̀fẹ́ ọlọ́run kó bá ní sẹ́lẹ̀ sẹ́lẹ̀ lẹ́yà kàkíyàmà. níparí adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìgbìmọ̀ tó ti pé wọ́n ṣètò yìí àwọn èèyàn tó ṣiṣẹ́ lórí báwo la ti gbàgbà báwo la ti gba tẹ́ǹtì báwo la ti ti gbogbo àwọn ètò náwó kan tàbí omi àti ọlọ́run bá sọ báwọn wà tààrà pé kọ́lọ́n kó fi sínú sùn àti eré ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó fi sàhádà mẹ́sẹ̀ wa ó fi sàkóríjì fún wa àtàwọn òbí wa àtàwọn olùkọ́ wa àwọn sọ gbogbo jama alápapọ̀ náà ta gbọ́ ta kéde pé gbogbo tọ́lọ́mọba alikọ́lá ní ká rí múlẹ̀ ní ọlọ́mọdé kò